عباد الله اتقوا الله تبارك وتعالى فإن الله سبحانه وتعالى قد أوصى الأولين والآخرين بتقواه يقول الله سبحانه وتعالى ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله إخوة الإيمان وعن عائشة رضي الله تعالى عنها قال كان رسول الله صلى الله عليه وعلى آله وسلم إذا دخل العشر الأواخر خير من رمضان شد المئزر شد المئزر وأحيا ليلة وأيقظ أهله وفي رواية أحيا الليلة وأيقظ أهله وجد وشد المئزر رواه البخاري ومسلم إخوة الإيمان كان النبي صلى الله عليه وسلم يخص العشر الأواخر من رمضان بأعمال لا يعملها في بقية الشهر فمنها إحياء الليلة ويحتمل أن المراد إحياء الليلة وإحياء الليل كله ففي حديث عائشة رضي الله تعالى عنها قال كان النبي صلى الله عليه وسلم يخلط العشرين بصلاة وضام فإذا كان العشر يعني الأخير شمر وشد المئزرة أخرجه الإمام أحمد ويحتمل أن يريد أن يريد بإحياء الليل إحياء غالبه ويؤيده ما في صحيح مسلم عن عائشة رضي الله تعالى عنها قالت ما أعلمه صلى الله عليه وسلم قام ليلة حتى الصباح ومنها أن النبي صلى الله عليه وعلى آله وسلم كان يوقظ أهله للصلاة في ليالي العشر دون غيره من الليالي قال سفيان قال سفيان الثوري رحمه الله تعالى أحب إلي إذا دخل العشر الأواخر أن أتهجد بالليل وأجتهد فيه وأنهد أهلي وولدي إلى الصلاة إن أضافوا ذلك وقد صح عن النبي صلى الله عليه وعلى آله وسلم أنه كان يطرق فاطمة وعليا ليلا ويقول لهما ألا تقومان فتصليان رواه البخاري ومسلم وكان يؤخذ عائشة بالليل إذا قضى تهجده وأراد أن يوتره وورد الترغيب في إيقاظ أحد الزوجين صاحبه في الصلاة ونضح الماء في وجهه وفي الموطأ وفي الموطأ أن عمر بن الخطاب رضي الله تعالى عنه كان يصلي من الليل ما شاء الله أن يصلي حتى إذا كان نصف الليل أيقظ أهله للصلاة يقول لهم الصلاة الصلاة ويتلو هذه الآية وأمر أهلك بالصلاة واصطبر عليها سورة طه وكانت امرأة أبي محمد حبيب الفارسي رحمه الله تقول تقول له بالليل قد ذهب الليل وبين أيدينا طريق بعيد وزادنا قليل وقوافل الصالحين قد سارت قدامنا ونحن قد بقينا يا دائما بالليل كم ترقد كم يا حبيبي قد دنا الموعد وخذ من الليل وأوقاته وردا إذا ما هجع الرقد من نام حتى ينقضي ليله لم يبلغ المنزل أو يجحد ọpẹ́ ni fún Ọlọ́run ọba Ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí lórí àwọn ìdára orí rẹ̀ ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ rẹ̀ fún ọba nílùú Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam ọlọ́run bàbá wa kí anabi àtàwọn ará ilé rẹ̀ àti wọn sọ hábà rẹ̀ àti ogun olùtẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó sílẹ̀ fún wa tí tó sọ̀dọ̀ àlùkìyàmà gbogbo àtàjẹ́ òsì ọlọ́run ìbáyọ̀ ọlọ́run ọba ìrìnkẹ́ ọlọ́run wa ní kọ̀rọ̀ àti ní gbangba ìgbé àtúnṣílẹ̀ ọlọ́run ọba tọ́lọ́ ti sọ fáwọn tí àti nàtọ́rọ́ àti àwọn tó ń oní pàápàá àti tàzọ́lẹ̀ fáwọn tá a fún ní tíra síwájú yá tẹ̀yìn náà wípé kẹ ìpáyọ̀ ọlọ́mọ ọba ìlẹ́kẹ̀ọ́lá ìpáyọ̀ ọlọ́mọ ọba ìlẹ́kẹ̀ọ́lá yóò máa tó wa lọ sí gbogbo tọ́lọ́mọ ọba ìlẹ́kẹ̀ọ́lá fẹ́ ká sí yóò sì lé wa jìnnà sí gbogbo tọ́lọ́mọ ọba ìlẹ́kẹ̀ọ́lá fẹ́ kí tàtẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wa ká jìnnà sí èyí tó ṣe wípé ìpáyọ̀ ọlọ́run yìí náà òun náà ni àsùnta pàtàkì tọ́lọ́mọ ọba ìlẹ́kẹ̀ọ́lá torí ẹ̀ sí àwẹ̀ lọ́rọ̀ àyàn lórí amanu ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo kutiba alaykumu siyam wọ́n ti pa ọ̀wẹ́ lọ́rọ̀ yẹn lé lórí yàrá kutiba ala alladhina min qablikum gẹ́gẹ́ bí wọ́n ti gbọ́ lọ́rọ̀ yẹn lórí àwọn tó síwájú yìí la'allakum tattaqun ẹ̀ẹ́dì tara bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ tó ti gbígbà yìí ni pé ẹ̀jẹ̀ ní tí ọmọ bẹ̀rù ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá pẹ̀lú títẹ̀ láti ọlọ́run ẹ̀ máa bẹ̀rù ọlọ́run pẹ̀lú jíjìnà sí gbogbo ntọ́lọ́run ọba ìlẹ̀kẹ́ ọlọ́run gbogbo àtàjọ sí ọlọ́run wọ́n látọ̀dọ̀ yàwó Àìṣà radiyallahu ta'ala anha wọ́n ní ìyàwó Àìṣà sọ báyìí pé òjijì sallallahu alaihi wa ala alihi wa sallam nígbà tí mẹ́wàá ìgbẹ̀yìn oṣù Ramadan tọba ti wọlé ànábì sallallahu alaihi wa ala alihi wa sallama níṣẹ́ ni yóò so ìlọ́dì rẹ̀ dáadáa yóò so ìlọ́dì ẹ̀ bákan náà yóò sì yé àwọn òru rẹ̀ bákan náà yóò sì tún jí àwọn ará ilé rẹ̀ nínú ẹgbàá wa míì wọ́n ní anabi sallallahu alaihi nígbà tí mẹ́wàá ìgbẹ̀yìn oṣù Ramadan bá wọlé anabi yìí òru yóò ti já wọn ará ilé rẹ̀ yóò gbìyànjú lọ́sàbá yóò sì dá olórí tó pọ̀ bákan náà yóò sì tún fún ìlọ́dì rẹ̀ tó sì pé yóò lè gbogbogbò ìmáàmù Bukhari àti Muslim àwọn ni wọ́n gbé hadith náà wọ́n gbé jáde àwọn olùmọ̀ wọ́n ti àlàyé wọ́n ní anabi sallallahu alaihi wasallam ìfún ìlọ́dì rẹ̀ kó lè gbogbogbò wọ́n ní sọ́ọ́bà lérò pẹ̀lú ẹ̀ òun náà ní fanabi sallallahu alaihi wasallam ìsèlè yọ yẹra fún àwọn obìnrin yẹn pé yọ yẹra fún àti súnmọ́ àwọn ìyàwó rẹ̀ lásìkò yẹn láti rí ìgbìyànjú iṣẹ́ olórí tó pọ̀ sí nínú àwọn ooru Ramadan ètò ìgbọ́jẹ́ mẹ́wàá ètò gbẹ̀yìn bákan náà wọ́n ní anabi sallallahu alaihi wa sallam gbólóhùn pé máa ń yẹ gbogbo òru yìí wọ́n ní ìtumọ̀ méjì òun náà láàrin fún àárín ìtumọ̀ méjì fún gẹ́gẹ́ bó ti jẹ́ pé nínú ọ̀rọ̀ tó wá òun náà ní fanabi sallallahu alaihi wa sallam nínú òṣèṣì rẹ̀ òní pé mẹ́wàá tó gbẹ̀yìn oṣù Ramadan nígbà tó bá ti dé ńṣe lànàbí sallallahu alaihi wasallam tó máa ń dá àtàlẹ́sà pẹ̀lú àwọn iṣẹ́ olóore tó ṣe pé kò sí nípìnlẹ̀ àwọn oṣù yẹn iṣẹ́ olóore yóò tún dá àtàlẹ́sà pẹ̀lú pé yóò tún ṣe ju ó tún ṣe ń bá mi bọ̀ wá lọ nípìnlẹ̀ oṣù kò wá sí gbìyànjú kátàní sọlọ máa ń ṣe nínú gbogbo oṣù tọ́wá pọ̀ tó tó àwọn ìgbìyànjú tí ṣe ní mẹ́wàá òru oṣù Ramadan tó gbẹ̀yìn yẹn tó nínú yíyẹ òru rẹ̀ lọ́jọ́ yìí pé àwọn olùmọ̀ tí wọ́n tú àwọn kan alaihi wasallam gbogbo òru rẹ̀ òun náà lànà bí máa ń yè tó wọ́n ní eléyìí ó wà níbàámu sí hadithi tọ́wọ́ látọ̀dọ̀ yàwó àyíṣà radiyallahu ta'ala anha ìyàwó àyíṣà radiyallahu ta'ala anha wọ́n ló ti fi ọlọ́n sallallahu alaihi wasallam jẹ́ tó ti pé ogún àkọ́kọ́ tọ́wọ́ ní tọ́wọ́ nínú oṣù Ramadan ti la anabi sallallahu alaihi wasallam máa ń da papọ̀ mọ́sọ̀ láti àdóró anabi okirun yóò ṣe náfìlà bákan náà yóò tún sùn nínú àwọn mẹ́wàá méjì àkọ́kọ́ tá a bá ti ogún tọ́jẹ́ òdùnkún àkọ́kọ́ nínú oṣù Ramadan ṣùgbọ́n tí kété tí mẹ́wàá bá ti wọlé mẹ́wàá tó gbẹ̀yìn yìí wọn lánàá ti sọ́nà yọ pa kíkí mọ́ra bákan náà yóò ti ṣe ìlọ́dì rẹ̀ dáadáa tí ó lè kókókó àlìmáàmù Ahmad ni wọ́n gbé hadith náà jáde wọ́n ní túmọ̀ ẹlẹ́ẹ̀kejì tó túmọ̀ yìí pé àlẹ́ sọ́nà tí ṣe máa ń yẹ òru rẹ̀ wọ́n ní alẹ́ túmọ̀ rẹ̀ yìí pé àní sọ pé ó yẹ gbogbo ẹ̀ ṣùgbọ́n a sọ pé ó yẹ ọ̀pọ̀lọpọ̀ nínú òru yẹn yẹn ni kó lo ọ̀pọ̀lọpọ̀ nínú òru yẹn láti fi tó ṣe ọlọ́wọ́n ọba ìlú èkè ọlá púpọ̀ eléyìí náà ó tún wà ní ìbámu ètò tó gbé ọ̀rọ̀ tó kún lọ́wọ́ òun náà ni hadithi tọ́wà nínú sahihu imaamu wa muslim kí ọlọ́run kọ́ba ni yọ́nú sí wọn látọ̀dọ̀ ya wa aisha radiyallahu ta'ala anha wọn sọ báyìí pé èmi ọmọ òjijì ọlọ́run sallallahu alayhi wa sallam lẹ́nu tó ti gbé ọwọ́ àdìjẹ ní gbogbo òru kánlẹ̀ títà sùpà fìdí òsì bẹ́ẹ̀ tó eléyìí òun náà fi yé wa yí pé ìtumọ̀ kan nínú méjèèjì òun náà lálẹ́ síkí ni o òun náà lálẹ́ lò tába wá fẹ́ sọ pé àti ẹ̀fẹ́ lò tó mu púpọ̀ jù àtọ̀fẹ́lẹ̀ kejì ó mu púpọ̀ torí téèyàn bá ti ṣe lọ́pọ̀lọpọ̀ nínú àsìkò níṣẹ́ la máa ń lò gẹ́gẹ́ bí ẹni pé gbogbo àsìkò òun náà lèèyàn ti ṣe nǹkan lápẹẹrẹ nígbà tí o sáadá sí mẹ́ta èèyàn wá lo ìdá méjì àtààbọ̀ lápẹẹrẹ láti fi sin ọlọ́run ọba nínú ìdá mẹ́ta ìdá sọ náà ni pé gbogbo ẹ̀ náà ló ṣe kí o òun náà ló lò so a lè rí ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì a lè rí ìlú pẹ̀lú ta lákọ̀ọ́kọ́ yẹn dáàrí méjèèjì kó papọ̀ tí o sì ní sí ìforígbára wọn nínú ẹ̀gbà wa méjèèjì tó wá ètò wa nínú musnadu imamu wa ahmad àti ètò wa nínú sahihu àti imamu wa muslim kí ọlọ́run ọba kó bá wa fẹ́ gbogbo àwọn olùmọ̀ wa lápapọ̀ nínú àwọn ìgbìyànjú anagba muhammad sallallahu alayhi wa sallam nígbà tí mẹ́wàá olùgbà yìí tó bá dé nínú oṣù ramadan òun náà ní kí anagba sallam tó jẹ́ ní tí máa ń jí àwọn ará ilé rẹ̀ yóò jí àwọn ìyàwó rẹ̀ bákan náà yóò jí àwọn ọmọ rẹ̀ ní àwọn mẹ́wàá òru ìgbẹ̀yìn tí ó bá jẹ́ pé ó lẹ́kùn nínú oṣù Ramadan yàtọ̀ sí àwọn òru míì tó yàtọ̀ sí àwọn òru wọ̀nyí tó àmọ́rù ìrú mẹ́wàá yìí ànábi àwọn jáwọn ará ilé rẹ̀ afọwọ́ Sufyan ọmọ Tawri Sufyan Tawri tọ́lọ́ nǹkan bá wa tẹ̀ wọn wọn sọ báyìí pé dáadájú mo ní ìfẹ́ sí púpọ̀ tí mẹ́wàá ìgbẹ̀yìn oṣù Ramadan bá wọlé kí n máa ṣe tahajjud náà fílà kí n sì máa ṣe ìgbìyànjú ìsapá púpọ̀ nínú ìjọsìn fọlọ́wọn ọba ìrèké ọlá bákan náà kí n máa jáwọn ará ilé mi mọ fẹ́ púpọ̀ ní mẹ́wàá ìṣẹ́yìn oṣù Ramadan àwọn ìyàwó mi àwọn ọmọ mi kí n jí wọn lọ síbi sọ̀dáàtù mo nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ ti bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá ti lágbára láti lè ṣe bẹ́ẹ̀ tó yẹn ni pé tí agbára bẹ́ẹ̀ bá bẹ tí ọba ti jẹ́pẹ́ ààrẹ kan ló bá mú wọn tàbí ìjàgàrà kan lọ́ba tẹ̀lẹ̀ sí wọn tàbí pé nǹkan tí èjé kéèyàn ti sọ̀dáàtù kan ló ṣẹlẹ̀ sí irú wọn bẹ́ẹ̀ pàápàá jùlọ àwọn tó ti fún wọn ní obìnrin tí wọ́n bá ti lágbára bẹ́ẹ̀ ṣe ni màá ṣe kí ni o màá jí wọn wọn fẹ́ irú ilé púpọ̀ ní mẹ́wàá òru tó gbẹ̀yìn ní oṣù rọ̀mọ̀bọ́n. bákan náà ó tún lẹ́la bí alásọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí òjì fi alásọ̀lọ́lá àtúntàn bá lọ kálẹ̀ fún ìyá wa Fatima àti Ali radiyallahu ta'ala anhuma ní òru anábì àwọn kálẹ̀ fún wọn yọ wọn sọ báyìí fún abẹ́jẹ́jì pé aláàtẹ̀kù máa ẹgbẹ́ òun tẹ̀kù máa tẹ́yìn òní dìde ni ẹ̀ dìde nye òru mẹ́wàá tó gbẹ̀yìn oṣù Ramadan wọ́n ti sọ nìyá ẹni méjèèjì kẹsì kí ni o kẹsì sọ̀dáàtù ìwélé yìí ọwọ́ nínú sọ̀hìn ìmáàmù wa Bukhari àti ti ìmáàmù wa Muslim yọ̀nà ọba kọ́ bá tẹ gbogbo àwọn olùmọ̀ wa ní àpapọ̀. bákan náà ìyàwó Aisha anabi a máa jí wọn anabi máa jí ìyàwó lóru nígbà tí anabi sọ́nà bá ti parí rẹ̀ lọ́wọ́ àpò wítìrì wítìrì nígbà tó bá tẹ́kù anabi a máa jí ìyá wa Àìṣà radiyallahu ta'ala anha gẹ́gẹ́ bó ti jẹ́ pé ìṣeni lójú kòkòrò ó tún wà nípa wípé ọkọ àtìyàwó ẹnì kíní kejì lè jíra wọn ní alẹ́ lóru láti pé fún ọ̀sẹ̀ sọ̀láàtù bákan náà tó jẹ́ pé ẹnì kíní kejì náà ó lè wọ́n mi sí ojú ẹnì kejì tọ́ba pọ̀ tí ọba fẹ́ dìde tó gẹ́gẹ́ bó ṣe wá nínú mùwàsọ̀ wọn lọ wá pé àfàwọ̀ ẹ̀mọ̀ ọmọ kọ̀ọ̀kọ̀ àyìnbó wọn ni wọn jẹ tó ṣe pé wọn máa ṣe náfìlà lóru níwọn tọ́lọ́ wọn bá ilé kí ọlá bá gbà wọn láàyè láti gbé fún orin tẹ lóru àpapọ̀ àwọn ẹ̀rọ wọn máa ṣe lé títí débi wípé nígbà tí wọn bá ṣe náfìlà tó bá di ìdajì òru wọn wá di àwọn ará ilé wọn púpọ̀ láti gbé fún ṣe náfìlà lóru bẹ́ẹ̀ sì ni àpapọ̀ àwọn ẹ̀rọ wọn máa sọ báyìí fún ọ yí pé àtúntọ́lá sọláàtù bí ẹsẹ sọláàtù ẹsẹ sọláàtù wọn pariwo fáwọn ìyàwó wọn bẹ́ẹ̀ bákan náà wọn ti wá ká àyà ti bẹnu sọlọtù kọ ha àyà wa tẹ tù wọn kà fún ẹgbẹ ọlọni wà múru ahlẹkẹ bí sọláàtù wọ sọbìrì àìlẹyìhà gba àwọn ará ilé rẹ láṣẹ wípé kó máa kírun kó mójútó ìrun wọn dáadáa bákan náà ni wọn ti kó o ti tún ṣe sùúrù lórí mímọ sí ìrun fún ọba ìlẹkẹ ọlá Ọlọ́run ọba ìlẹkẹ ọlá àwọn ọlọ́wọ́n ọba ìlékè ọlá òun náà là ń ṣe ìjẹ́ ẹ̀mú fún ọ wọ́n lè hàn kí pàtóbi ti dákọ́wà bẹ́ẹ̀ sì ni ìmọ̀ ní ìgbẹ̀yìn rere òní wà fẹ́ni kankan àfi fún ẹni tó nípa ayọ̀ ọlọ́wọ́n ọba ìlékè ọlá ti ń bẹ̀rù ọlọ́wọ́n ọba ìlékè ọlá tọ́ bí afáwọn arúgbọ́n ti máa ń ṣe nìyí nígbà tí wọ́n bá ti ìdájọ́ olú wọ́n ti náfìlà àsìkò yẹn wọ́n jẹ wọn lálẹ́ wọn wọ́n sì ka ááyà yìí wọ́n kà fún wọn. ìyàwó abu muhammad habibu farisi ọlọ́ba ni gbẹ́ àwọn méjèèjì wọ́n ní máa ń sọ báyìí fún ọkọ rẹ̀ tọ́ bá ti òru wípé yọ máa sọ báyìí fọkọ rẹ̀ pé ní òru pé gọdí záhàbà lẹ́yìn ẹ̀ òru mà ti lọ ọjọ́ lọ o wọ̀bẹ́yìn náà àìrí iná tọrí ikún báyìí ọ̀nà tó ti jìn ìbẹ̀ níwájú wa òrèrè níbi tá ń lọ kò sí fojú dá àmọ́ gbèdéke rẹ̀ ọ̀nà jìn bákan náà wọ́n záàdùn náà kọ́lé ètè ń pátá ní láti fi débi tá ń lọ ìsìnkú náà máa kéré púpọ̀ ọjọ́ orí wa ìkéré jọjọ àmọ̀gbàdì ọ̀tàn gẹ́gẹ́ bá àná ti lè máa lọ dápẹ́tọ̀ epo tí ń bẹnu mọ́tò yìí àmọ́ ibi tí ó tán sí ẹ̀jẹ̀ á tètè gbéra bóyá tá a bá gbéra débì kan ó ṣe é débi tí ó bá tán sí kárẹ́ ni kí ó kù wá lọ́wọ́ bẹ́ẹ̀. tó ètè ń pátá ní olókèrè púpọ̀ bẹ́ẹ̀ sì ni wọ̀kọ̀ wá fìlú sọ́ọ̀lì ìhìnà sọ́ọ̀lì sáárọ̀ sí ní dáàmàdà. ọkọ̀ ìrìn àjò àwọn tí wọ́n ti ẹni ilé ó ti gbà wájú ní ti ń lọ yìí o ọkọ̀ àwọn ẹni ilé ló ti overtake wájú ti ń lọ yìí ọmọ sọ bẹ́ẹ̀ fún ẹni ọkọ rẹ̀ ní arábìnrin yìí kọlọ́n gbá wa kẹ́ dáadáa wọ́n sọ pé wọ́n dáhùn ọdún bàbá yìí náà àwa làwọn sẹ́kùnlẹ̀ kò sẹ́ni kankan tó kunu àwọn ẹni lè tí o ti gbá wájú lọ mọ̀jẹ̀ káwa ní oṣù kalẹ̀ lásán mọ̀jẹ̀ akẹ́tẹ̀rẹ̀ lásán tó torí èdè léyìí bí arábìnrin yìí bí ó ṣe máa ń sọ fún ọkọ rẹ̀ ní eléyìí nínú àwọn ọ̀jọ̀gbọ́n ọwọ́ sọ báyìí pé yàrá iman bíi lẹ́ẹ̀lì kàmtẹ́rì kúdù mo pè rẹ tó ti kó ń sùn lóru ìgbà mélòó lọ fẹ́ tó sùn dà ní gbogbo òru rẹ̀ dam àbẹ̀kọ́mi yà sàn ìdí ọ̀dìdánilmọ̀ ìlú ilé ọ̀rẹ́ mi ilé olólùfẹ́ mi ilé alásùnmá mi ọ̀ya tètè dìde lóru ọ̀dìdánilmọ̀ ìlú àsìkò àti dọ́dọ̀ ọlọ́wọ́n ọba ìlẹ́jọ́ lámọ̀ súnmọ́ ọmọ kù dẹ̀dẹ̀ ó kù fẹ́rẹ́fẹ́ ni o àsìkò tá a ní láyé ìdìlú kiri jọjọ púpọ̀ wọ́pọ̀ mìíràn lẹ́yìn wà ọ̀kọ́tìhì mú nínú òru àti nínú àwọn àsìkò tí ń bẹ nínú òru wíìnìdàn ní àsìkò tó ṣe pé ó fi máa wá àsúnmọ́sọ́dọ̀ ọlọ́wọ́ ní kíkà alukur'an wọ́n fi máa wá súnmọ́ sọ́dọ̀ ọlọ́run ní títí àdìgáàrù wọ́n fi máa wá súnmọ́ sọ́dọ̀ ọlọ́run ọba ìlékè ọlá ní títí àdúrà láwọn oríṣiríṣi àwọn dáadáa ní títí sọ̀láàtù gẹ́gẹ́ fọ́lọ́ ọba ìlékè ọlá mú àsìkò nìkan nínú òru láti máa tẹ̀lé yìí. ìdáàmà hajà àròkọ́dù nígbà tí gbogbo àwọn tí wọ́n bá fẹ́ sùn tọwọ́ wọn bá ti bá tẹ́tẹ̀ ti pàtàkùn yẹn ní sùn wọ̀yà ìlú náà ẹni yóò tọ́ bá so títí gbogbo òru ẹni parí tó fi parí láàbù yẹ kó ló ga lè máa ń tila àwòyẹ jihadu irú ẹni bẹ́ẹ̀ kò lè délé ògo irú ẹni bẹ́ẹ̀ ò ní délé ọlá ilé ọlá yẹn o kó ti wù kó gbìyànjú tó kó dà irú ẹni bẹ́ẹ̀ kó ṣe kí ni o kó gbìyànjú àjẹpẹ́ eléyìí fi yé wa ẹgbẹ́ mi àtẹnìkọ̀ kan wa kí mẹ́wàá oṣù rọmọdán gẹ́gẹ́ bí rọmọdán ṣe ń di mẹ́rìndínlógún lónìí nígbà tí ilẹ̀ bá sún bẹ́ẹ̀ náà ni a gbọ́dọ̀ máa mọ̀ pé àwọn ọjọ́ péréte náà ló kún fún wa nígbà tó ṣe pé mẹ́wàá ìgbẹ̀yìn oṣù Ramadan tó kù tó ṣe pé yóò fi dé oríṣi eléyìí ìní àtẹnukọ kan wa a ní láti mójútó ìjọsìn wa dáadáa ká mójútó gbogbo àwọn dáadáa tọ́nà ọba ìlẹ́sìn ọlá tó fẹ́ ká ṣe nínú oṣù Ramadan pàápàá jùlọ nígbà tí mẹ́wàá ìgbẹ̀yìn nígbà tó bá dé nínú àwọn ẹgbẹ́ àmẹ́sọ̀ sọ́lá gẹ́gẹ́ bá ti kanú hadith tí a ń sàlàyé fún wa òun náà nígbà àmẹ́sọ̀ sọ́lá jẹ́ tó ti pé yẹ̀ṣọ́ dolmi ìdárọ̀ ànábì máa ń ṣe ìlọ́dì àwọn olùmọ̀ wọ́n ní wọ́n yapa nípa kí ni wọ́n ànẹ́bí ànẹ́bí sílẹ̀m tó dé tí fi máa ń ṣe ìṣesí àti pé kí ni túmọ̀ ti ń pé ànẹ́bí máa ń dọ́ ìlọ́dì rẹ̀ tí ó le kòkòkò yẹn ni pé ànẹ́bí ó kun okùn ṣòkòtò rẹ̀ dáadáa ní ta lè sọ nínú èdè tí ó yé àwa dáadáa wọ́n ní àlàyé rẹ̀ ń bẹ nínú wọn nínú àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ tí wọ́n sọ yìí pé eléyìí jẹ́ àdàpè àdàpè lọ́jẹ́ kéèyàn ó ní agbára láti gbìyànjú gan-an kó sapá kó fòrò ẹ̀mí ara rẹ̀ láti fi ilé ìjọsìn fọlọ́wọ́n ọba ìrèké ọ̀la wọn ládàpẹ̀ náà lásán ọlọ́jẹ́ wọn ní irú rẹ̀ náà ó sì wà dáadáa nínú nínú ẹ̀sìn bákan náà wọ́n tún ní ìtọ́lá náà fíà tá a lè sọ òun náà ní wípé ní tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ òun náà ní pé Ànábì sallallahu alaihi yọ yẹra fáwọn tó ti pé wọ́n jẹ́ obìnrin yọ yẹra fáwọn obìnrin pẹ̀lú eléyìí òun náà ni àwọn sálàfù àti àwọn tí wọ́n jẹ́ àwọn adájú olùmọ̀ tí wọ́n ti rí kọjá lọ ni wọ́n fi tú ìtumọ̀ yìí pé ànábì yẹra fáwọn obìnrin ni nínú àwọn tó tu òun náà ni afa sùfìyàn sàwórí sùfìyàn sàwórí tá a sọ̀rọ̀ wọn síwájú tí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlákọ́bá wa tẹ́ wọn. bákan náà àlàyé rẹ̀ ó tún wá pẹ̀lú pé dáadájú ànábì sallallahu alaihi wasallam ní àsìkò yẹn kò ní dúró ọwọ́ nínú hadith àfọwọ́ Anas radiyallahu ta'ala anhu wọ́n ní òjijì sallallahu alaihi wasallam nígbà tó bá ti di mẹ́wàá ìgbẹ̀yìn oṣù Ramadan tó wá fi rọ́ṣà ànábì ọ̀ka ìtẹ̀rẹ̀ jọ ni wà ìjẹ́sẹ̀lẹ̀ nìdá yóò sì yẹra fáwọn tó ti pé wọ́n jẹ́ obìnrin. wọ̀kọ̀dìkọ́ ọ̀dà tán ifá apá kan nínú àwọn olùmọ̀ tí ọlọ́nkọ́ bá wa bẹ́ wọn náà nísinsìnyí bashiruhunna ẹ fararó àwọn obìnrin yín gbọ́ wabtagu ma kataba Allahu lakum ìtọ́nà ọba ìlẹ́kẹ̀ọ́lá ti kọkalẹ̀ fún yín kẹsì kí ni o ẹ máa wá ìtọ́nà ọba ìlẹ́kẹ̀ọ́lá tó kọkalẹ̀ fún yín. àyà ilé wa nínú suratul Baqara àyà one eighty seven. wọn lá Nabi sallallahu alaihi wasallam nígbà tí fi ń ṣeré yìí kò sí nǹkan méjì tó máa ní sọlọ máa ṣe bí kò sí pé Nabi sallallahu alaihi wasallam obìnrin wa òru abiyì òrùtọ́ pàtàkì ni òru nílá òun náà ni ànábì Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallama òun náà ni fi ń wá pẹ̀lú àkọyé tó ti kọ́ wà nínú àáyà ètò ìṣùpá àkíyè ọlọ́run ọba ilé kí ọlá kí ọlá rẹ̀ ga jùlọ ìṣe lọ́pàṣẹ eléyìí fún wa nínú Al-Qur'ani Karim pàápàá jùlọ fún gbogbo ẹni tó bá jẹ́ kí ó tún fẹ́ ṣe ìjọsìn míì tó tún jẹ́ ìjọsìn tó dájú gédégbé fúnra ara rẹ̀ bí àmọ̀tí àlẹ́kìkáàfù ọlọ́run ọba ilé kí ọlá fún wa pé nígbà tá a bá fẹ́ ṣerú ṣètì ìṣe láàyè ra fáwọn tó ti pé wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ obìnrin lásìkò yìí eléyìí inú ìlànà ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá tọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlá gbé kalẹ̀ nìyẹn á sì tún máa ṣe àlàyé síwájú nípa ọ̀rọ̀ ètí jẹ́ àlàyé kìtáàbù nínú àwọn ọ̀rọ̀ wa tó ti pé afẹ́ sàlàyé lónìí kọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ó fún èmi àtẹnìkọ̀ọ̀kan wa ó fún wa lọ́wọ́ lórí àti tẹ̀lé ìlànà rẹ̀ ó sì ṣe ìrọ̀rùn àti dáadáa fún wa láti mójútó gbogbo àwọn iṣẹ́ olóore tó yẹ ká mójútó nínú oṣù rọmọdọ́ọ̀nù yìí ó sì ṣe ní rọrùn fún wa láti máa tẹ̀síwájú nínú àwọn iṣẹ́ olóore ní gbogbo ìgbà àti ní gbogbo àsìkò gbogbo àtà jẹ́ mùsùlùmí kátólọ́mà wípé nínú àwọn ìgbìyànjú ìsapá ètò ti pé ń bẹ fún wa lẹ́yìn àtẹnìkọ̀ ọ̀gá wa tá a ti tún gbọ́dọ̀ ní nígbà tí oṣù rọmọdọ́ọ̀nù tó bá tún wọ ogún tó fi jẹ́ pé mẹ́wàá ìgbẹ̀yìn tó bá fi ń dé òun náà ni pé ká wá gbìyànjú ká pọ̀ á ní ìpè ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ ìgbà á máa bí ọlọ́run ọba ìdíje ọlá lọ́pọ̀lọpọ̀ ọba nínú àwọn òru wọ̀nyí torí pé òru yìí òru tó tóbi ń bẹ nínú wọn òru lẹ́lẹ́sọ̀ nípàdé ìtàdọ́ta pa ẹ̀gẹ́dùn yẹn òru tó tóbi ni bẹ́ẹ̀ sì ni àwọn tí wọ́n jẹ́ ẹni síwájú níṣe ni wọ́n ti alábàtìlè nínú wíwá òru dáadáa pẹ̀lú nípa gbogbo wa a máa bí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ní kọ̀rọ̀ wa ní gbangba wa a máa bí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá tó láti kọ̀rọ̀ wa àti gbangba wa kò sí kankan tó pamọ́ sí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ọba tó ti kó náà lóní kápá lórí gbogbo olùkápá òun náà ọba tó ti jẹ́ pé ó ní àṣẹ lórí gbogbo ẹ̀dá rẹ̀ tó sì gbé ọ̀dà a máa bí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá lórí gbogbo àwọn nǹkan tí wùwà nínú ìgbésí ayé wa lórí àlámọ̀rí ara wa a bí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá àwọn ìyàwó wa àwọn ọmọ wa a bí ọlọ́run ọba fún wọn ibùdó sí wa ọlọ́nkó jẹ́ ọjà sílọ̀nù nínú àlùjánnà àbí ọlọ́run ọba ìdẹ́gbẹ́lá lórí ẹ̀ àwùjọ wa orílẹ̀-èdè wa ìsìlámà bí ọlọ́run ọba ìdẹ́gbẹ́lá àmà bí ọlọ́run ọba ìdẹ́gbẹ́lá gbé ọlọ́run ọba ìdẹ́gbẹ́lá kọ́ bá wa ṣàtúnṣe nǹkan tó ti pákátọ́ nínú ìgbésí ayé wa ìbẹ́lọ́hùn yìí nínú àwọn nǹkan tó ṣe é kémi àtẹnìkọ̀ kan wa tàgbọ̀dọ̀ mójútó dáadáa òun náà ní ìṣesí òun náà lọ́wọ́ ọlọ́run ọba kò sí àánú kémi àtẹnìkọ̀ kan wa gbogbo àtàjẹ́rù sí ọlọ́run ọba bákan náà ká tó lọ́ọ́ wípé nínú àwọn ìgbìyànjú ìtútù bá tún ṣe nígbà tí oṣù rọmọdán tó tún ti ń lọ dẹ̀dẹ̀ yìí nígbà tó bá wá di ogún sókè àwọn ìgbìyànjú tá a tún ṣe nínú rẹ̀ òun náà ni alẹ́ ìtìká alẹ́ ìtìká òun náà ni ìkararó ìjọ ń pè ní ìtìkáàfù nínú èdè òun náà ni kéèyàn ọkàn kararó àbí kéèyàn òdún ní máa ń kankan nǹkan yìí ìbá àjóore ìbá àjáburú tòtẹ́yìn abẹ́ ti kararó lórí rẹ̀ wọ́n pè ní àtìkáfù náà gẹ́gẹ́ bí àwọn ọmọlẹ́yìn anabi musa ali sọlẹtọ sọlẹm gẹ́gẹ́ bí wọ́n ti nígbà tí anabi musa ali sọlẹtọ sọlẹm lọ sínú ìfọ ọbẹrẹ dàrẹ nígbà tí samiri nígbà tó gba pẹ̀lú iye wọn tó gba gbogbo àwọn kan ọ̀tọ̀ wúrà ti bẹlẹ wọn tó fi mọ ògèdè gbé màálù fún wọn tí haruna ali sọlẹtọ sọlẹm kí n sọ fún ẹgbẹ ẹ̀yin èèyàn mi ẹ dákun ẹ má ṣe lé ẹ má sin màálù yìí ẹ má sin màálù ọlọ́wọ́n bá yín ọba àníyà ya pẹ̀lú rẹ̀ sẹ́yìn pé àmọ̀ wà sọ́jọ́ pé á ti pè á kàrà rúmbẹ̀ náà àmọ̀ tẹ̀ ìjìká dára màálù ìní hàtà yàtì àìlẹ́ ìyá mọ́tà títí tí ànẹ́bí mọ́tà ti kí ni o tó ti wá ti wá bá wa aburú ni. so wọn wá lè jẹ dáadáa náà gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àyàtì tó gbèrú títí yìí tó gbé wá fún wa gẹ́gẹ́ bí Ọlọ́run ọba ìdíkẹ lọsọ fún anẹgbẹwà Ibrahim àti Ismail alayhi masola sọfúnla pé àtọ yọrọ bẹ sí yá ìkọ ìbínà wọlẹ àti ìbínà wọlọsà ìtòjú Ọlọ́run pa méjèèjì láti pé ẹfọ ilé mi mà kúrò níbi gbogbo ìdọ̀tí ẹfọ ọmọ kúrò níbi gbogbo ẹ̀gbin gbogbo rẹ̀ lẹ̀rẹ̀ lẹ̀ bọ́ lè tọ́ ìfín fáwọn tí wọ́n dé tí wọ́n máa rọ kiri ká ilé mi ọlọ́run ọba tí wọ́n máa fi tọ̀wá fún bẹ́ẹ̀ wọlé àkìbí àtàwọn tí wọ́n kara ló tí wọ́n máa tẹ ìgáàkù nínú ilé mi wọ́n ró ka ìtòjú àtàwọn tí wọ́n máa forí kalẹ̀ bọ́lọ̀ tí wọ́n máa tẹ kọ̀kọ̀rọ̀ bọ́lọ̀ ọba ìrètí ọ̀la tó eléyìí òfin bákan náà ó sì lè jẹ́ àbúrò ṣùgbọ́n èsì àgbàlérò nínú ìtawà ń sàlàyé yìí ìtọ́jẹ́ dáadáa òun náà ni à ń sàlàyé lé lórí ètò ṣe pé orúkọ rẹ̀ náà tá a ti òun náà ni alẹ́ ìkà yóò máa yàrin lẹ́nu lọ́pọ̀lọpọ̀ lọ́dọ̀ àwọn tá a jẹ́ mùsùlùmí pàápàá jùlọ àwọn tá a tún jẹ́ ọ̀dọ́ mùsùlùmí lẹ́gbẹ́ tá a bá fẹ́ fi orúkọ yìí ti lọ́jẹ́ pọ̀tọ̀ ní bá a ti kù ẹlòmíì ò lè pe alẹ́ ìkà yóò ní alẹ́ ìkà yóò fi sí yóò tún lọ fi sí kò sí sìn nínú rẹ̀ kì í ṣe àdí alẹ́ àìnù lọ́wọ́ àbẹ́ alẹ́ ká kì í ṣe àdí sí ká ká máa fi àwọn orúkọ àwọn ìjọsìn tó fi ẹ̀sìn ọlọ́wọ́n bá ìdíkẹ́ ọlá tó gbé kalẹ̀ fún wa yìí ká máa kọ́ bá a ti pè wọ́n torí lára fáà ń kọ́ bá a ti pè wọ́n náà ni wọ́n máa lórí wípé a mọ tí wọ́n kó sínú ṣùgbọ́n gbà tí bá ní o pè é tí wọ́n náà bá ti rí pé wọ́n mọ̀ pé n tó fi morúkọ pè ó dájú pé tí nǹkan yẹn kó sínú ṣe ni ò lè yí ọ torí pé àdìsẹ́kùn àlàṣẹ́yìn wàrìhún àtàsọ̀wórè ìgbé ìdájọ́ lórí nǹkan ìyàwórán kan ni pé ìdí nǹkan yẹn kó sínú èèyàn ti kíni o èèyàn ti ní ìmọ̀ díẹ̀ nípa àgbà tó kó sínú torí ẹ̀ ẹ jẹ́ ká mọ orúkọ tá à ń pè pé alẹ́ ìka èsì àdín ìka àlẹ́ ìtìkáàfù òun náà ni kí mùsùlùmí kó kó ara ró sílé kan nínú àwọn ilé ọlọ́run tá a mọ̀ sí àwọn masjid tó ká kó ara ró síbẹ̀ pẹ̀lú àníyàn ìwásùnmọ́ sọ́dọ̀ ọlọ́run al-i'tikaf òun náà ni kí mùsùlùmí fọ́káraró sílé kan nínú àwọn ilé ọlọ́run tá a mọ̀ sí mọ́sálásí fọ́káraró níbẹ̀ pẹ̀lú àníyàn kó òun fi wá àsúnmọ̀ ìjọsìn sọ́dọ̀ ọlọ́run ọba ìrèké ọlá bẹ́ẹ̀ sì ni àwọn olùmọ̀ wọ́n ti àlàyé fún abẹ́ ìtìkáàfù yìí níṣẹ́ ni kò ní gbèdéke tó kéré jù kò ní gbèdéke tó kéré jù ìgbésẹ̀ náà tó hadithi wà látọ̀dọ̀ àtẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alaihi wasallam tọ́wọ́ àlà àtọ̀fẹ́ rárá ṣùgbọ́n ìtọ́pọ̀ nínú ìgbésí ayé àti ẹgbẹ́ Muhammad sallallahu alaihi wasallam òun náà nígbà nínú sallam gbogbo mẹ́wàá mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹ nínú oṣù Ramadan lànà lè ti ṣe ìgbìyànjú láti ṣe ìdáàbò nínú rẹ̀ so bákan náà nígbà apá jùlọ mẹ́wàá tó ti kó gbẹ̀yìn ànábì sallallahu alaihi wasallam ọwọ́ apàdà dún ní mọ̀nyẹn púpọ̀ nínú ìgbésí ayé rẹ̀ nígbà táwọn ẹbí ó ti fi fayé sílẹ̀ lọ́dún kan fayé sílẹ̀ ní Ramadan tó ti gbẹ̀yìn odidi ogúnjọ́ òun náà ni anagba Muhammad sallallahu alayhi wa sallam òun náà ló fi gba ìtìkáàfù fún ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. ìtìkáàfù tá a bá ti nínú mọ́sálásí láti dé wọ́n ti fẹ́ èyí tó jẹ́ fáwọn olùmọ́fẹ́ jù òun náà ní kó jẹ́ pé mọ́sálásí tí a ti ń kí sọ̀láàtù jàmáà àti sọ̀láàtù jùmọ̀à. ibi tá máa kí jùmọ̀à tá a ti máa kí àwọn wákàtí márààrún tó kù òun náà ni wọ́n ti fẹ́ púpọ̀ jù. tó bá jẹ́ pé ní àwùjọ tí èèyàn wà ọ̀wá sí ààyè kan tó ṣe wípé èèyàn ti lè rí ẹ̀yìn káàkùté tó ju mọ́sálásí rántí fún etí kí júmọ̀ àlọ́ tó èyí ó ṣe ẹnu ọgbẹ́ tó bá ti àsìkò júmọ̀ à ìdánwò títà tó wà ibi tí ọba ti lè ṣe sọ̀látò júmọ̀ à tó wà lọ àmọ́ tá a bá ti ráyè tí wọ́n ti ń ṣe sọ̀látò júmọ̀ à òun náà ló ti gbé púpọ̀ jù torí pé nígbà tí èèyàn bá ń ṣe ẹ̀jìká kọ̀tọ́kọ̀ yẹ kí bá ṣe pé bùkátà tọ́kàn gbọ̀ngàn tó yẹ pé èèyàn gbọ́dọ̀ mọ́ṣẹ́ nù ṣe sí àdámọ́ mẹ́ẹ̀ẹ́dẹ́nìyàn tàbí nǹkan kankan tó kàn gbàgbà lójijì tó ẹgbẹ́ téèyàn ọ̀bẹ ṣe kó tó lọ́kẹ́ nǹkan tó ṣe kíni o kó tó kú lẹ́gbẹ́ tàbí kọ́ bàjẹ́ òun náà lọ yẹ pé irú nǹkan yẹn ló lè gbé yẹn jáde ní mọ̀ ẹ̀dáká fún èèyàn nígbà tí èèyàn bá wọlé sáyè téèyàn ti ṣe ẹ̀ẹ́dìgá. eléyìí kò ń lọrọ̀ ètò tí kò gúnrégé ládọ̀ àwọn olùmọ̀ yìí pé gbogbo mọ́sálásí láti lè dé ṣùgbọ́n mọ́sálásí tá a ti fẹ́ jù kọjá mọ́sálásí wọn ti mọ́sálásí wọn ti ń ṣe sọ̀látò àlùjùmọ̀ ẹ̀rí tó wá látọ̀dọ̀ àlẹ́gbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam wípé láti káfa ilẹ̀ àti sàlátà ti màsáàjìdá kò sẹ́yìn ti káàbù àyàfi láwọn mọ́sálásí mẹ́ta mọ́sálásí ilé olúwa tó ti gbọ́jẹ́ ti káàbà àti mọ́sálásí àlẹ́gbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ti bẹ́ẹ̀ lu Madina àti al-Masjid al-Aqsa ìtún wà ní Filistin ní al-Ardu kí so àwọn àdìsí tó gẹ́gẹ́ báwọn olùmọ ti sọ wípé hadithi yìí tó bá sì lálàáfíà kájẹ wá kágbà pé hadithi bá ti olùmọ àwọn lórí rẹ sọ lórí àìlálàáfíà gẹ́gẹ́ bí sheikh pé tó bá pé hadithi fún bá lálàáfíà ta tààràtà nínú hadithi kìí ṣe táwọn míì ń lára wípé kò sáàyè míì tá a ti lè mọ́sálásí mẹ́ta yẹn lọ wọ́n ní rárá o wọ́n ní eléyìí ò túmọ̀ pé ń ta àgbóyè lára rẹ̀ nìyẹn wọ́n ní gbogbo aná lámà pẹ̀lú àwọn ẹ̀rí tó lálàáfíà tó gbádùn dọ́kàndọ́kàn nípa aládà ẹ̀sán ọ̀yà tó wà fẹ́ni tí ó bá ṣe ìjọsìn míì gan yàtọ̀ sáwẹ̀ láwọn orílẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ ìlànà mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn tẹ́tí bẹ́ẹ̀ olóore tí yẹn bá ṣe nínú rẹ̀ a lè fi àwọn tẹ́tà bá ṣe bẹ́ẹ̀ a lè fi wé ìta ṣe ní àwọn àyè míì torí pé àwọn àyè tó lọ́lá jù òun náà làwọn tọ́ba jẹ́ pé tá a bá ti sọ láti tán ní ọ̀dọ̀ wa ní báyìí tá a wá gba tá a bá ti ń jà máa tá a wá gba ẹ̀sán mẹ́tàdínlọ́gbọ̀n tàbí márùndínlọ́gbọ̀n ní ọ̀dọ̀ tiwa ní báyìí sọ láti ọyọ kan tá a bá ṣe ní Baitul Maqdis ìtẹ̀láàgbà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta aládàlágbà nínú rẹ̀ ti ṣe five hundred reward láti gíní o lágbà lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ìrètí ọ̀la tá a bá wá gbéra sọ nígbà tí ẹ̀fẹ́ ṣe níbẹ̀ yẹn gan mọ́ títí la tún lọ sí mọ́sálásí ànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam lábá lọ sí sọ̀láàtù kan nínú rẹ̀ ìṣe lọ́jẹ́ pé ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ẹ̀sán náírà lè ta bá ṣe ní mọ́sálásí ànẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam one thousand reward láti kí ni o náírà bẹ́ẹ̀. táwa gbéra sọ pé àwa ń lọ sí ìpìlẹ̀ gan orísun gangan la ń lọ ti tẹfẹ mọ orísun ìpìlẹ̀ mọ́sálásí àkọ́kọ́ ilé àkọ́kọ́ tọlọ nkọkọ fi kalẹ̀ ti ṣe ààyè ilé ìjọsìn tó pàtàkì jù òun náà nípa wa lọ sí aliharam limaki àwa mẹsì sọláàtù ní mọ́sálásí maka subhanallah ìṣe lọ́jọ́ pé sọláàtù ẹ̀ka tá a ṣe níbẹ̀ á gba ẹ̀san láàdá ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún lágbà nínú rẹ̀ ti ṣe one hundred thousand reward lágbà nínú rẹ̀ bí sọláàtù ṣe rí kò sí bó ṣe sórí tó táwa sọ pé ti ìsìyàmù ò sórí bẹ́ẹ̀ táwa sọ pé bóyá ti àwọn ìjọsìn míì táwa sọ pé wọn ò sórí bẹ́ẹ̀ síbi ìjọsìn ni gbogbo wọn. wọ́n ti wá jẹ́jọ́ sí èyí tá a bá ti láwọn àyè yìí ṣe ní ẹ̀sán rẹ̀ yóò tún wú gbọ́gbọ́ kọjú. ìyẹn ni kíta bá ń sọ̀rọ̀ àlẹ́ ìkìtà tọ́nà ọba ìlẹ́kẹ́ ọlá bá fún wa láǹfààní láti lọ ṣe rímúrọ́ nílé olúwa ní ìgbẹ̀yìn mẹ́wàá tó wà nítòsí torí pé mọ́sálásí Ànábì sallallahu alaihi wasallam kò sí náà lásọ̀kọ́ wà àlè gbé ti lọ sí lọ́lọ́ tó tàbí dẹ̀ kọ́ ní mọ́sálásí ti mọ́sí àgàgà fúnra ara rẹ̀ lọ́la àǹfààní láti wá bẹ̀rẹ̀ kíkà kó dé láwọn àyè yìí ọmọ àlọ́lá púpọ̀ ó sì ní ẹ̀sán púpọ̀ torí ẹ̀ làwọn olùmọ̀ wa wọ́n fi sọ yìí pé ǹjẹ́ làbárè tó jáde lára láàyẹn tẹ́tùmọ̀ rẹ̀ ní kọ́ sọ yìí pé ọwọ́ akọ̀ tẹ́nẹ́fíù sọ́wọ́ akọ lílálàáfíà ìtìkáàfù ni àbọ̀wọ́ akọ pípé púpọ̀ jù nípa ìtìkáàfù níta wọn olùmọ̀ tó pọ̀ tóbi tí wọ́n lọ ni pé láàyè bó ṣe wáyé ọwọ́ ṣe nẹ́tíò lè ṣe àmàlì ní kìí ṣe nẹ́tíò lè ṣe ṣáàdì ọwọ́ akọ wípé ọlá rẹ̀ òkú tó àbẹ̀ téèyàn bá ti nínú mọ́tòlásí mẹ́tẹ̀ẹ̀ta yìí kìí ṣe pé kò sí rárá tá a bá sọ pé nẹ́tíò lè ṣe ṣá ni bí èèyàn bá ṣe ìkẹyìn ọlọ́run ò ní gbà adékèntà nǹkan yẹn. ní olùmọ̀wá sheikh wa ibn Uthaymeen rahimahullah ta'ala nínú ash-Shari'u al-Mumti' ala Zadi al-Mustaqni wọ́n sọ nínú rẹ̀ wípé ìjọsìn ìtìkáàfù ọlọ́run ọba ìlẹ́kẹ ọlágbébá fèsì ti gbogbo mọ̀sájìdù ni kò sí nǹkan tí ò ní jẹ́ ká lè sébẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ pé ìjọsìn míì à lè dáṣe ní mọ́sálásí wa àti kálímọ̀ọ́kà gẹ́gẹ́ bí tọ̀wáàfù ní ìsìn wọ́n ní ọ̀rọ̀ fún wa láti pé kárí ṣe àfikọ́jẹ́ pé kájẹ́ maka tòkí wa lórí táàfì wa sọ pé ẹ̀ǹkìkáàpù ọ̀tọ̀ làwọn màsáájì dòmíì lọ́yàtọ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n sì ní gbólóhùn ọlọ́wọ́n ọba ìlékiọlá tọ́lọ́wọ́n ọba ìlékiọlá sọ nínú Suratul Baqara yìí pé ẹ ní súnmọ́ àwọn obìnrin lásìkò tẹ bá ń tẹ ẹ̀ǹkìkáàpù wa antum aakifuna fil màsáájì wọ́n ní àlìmàsáájì alifu àti lamudin jẹ́bi màsáájì dùn yẹn kọ̀ wá sẹ́sà mọ́sálásí mẹ́ta ọwọ́ sọ fún wa pé ìran mọ́sálásí ni gbogbo tá a bá mọ̀ ní alimasaji ṣùgbọ́n ètò gbólégé tó dáadu nínú masaji òun náà nìkan ẹgbẹ́ mọ́sálásí yẹn ọwọ́ ajé mọ́sálásí tó gbé wọ́n ti ṣe sọ̀láàtù jama'a àti sọ̀láàtù àlùjùmọ̀à nítorí pé yọ rọrùn fẹ́ tó jẹ́ mọ̀ọ́dẹ́kẹ̀tù ní mọ̀ọ́dẹ́kẹ̀fù rẹ̀ wọ́n rọrùn fún láti gbé ní kẹ́mọ́nkóbó yọ máa rí sọ̀láàtù jama'a àti bákan náà túmọ̀ àyọkan tàbí méjì tọ́lọ́ láti ṣe nínú mọ́tìsùn yẹn bákan náà eléyìí sì ní tí a bá lọ púpọ̀ tó sì kúrege dáadáa púpọ̀ nínú ọ̀rọ̀ àwọn tó ti fún wọn jẹ́ olùmọ̀ wa kí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ọ̀dà ọba wa kẹ́ gbogbo wọn ní àpapọ̀ dáadáa lọ́kùn lé wọlé kún fílẹ̀ àti ọ̀sùn náà wọn náà fáyà ní ìwé ìyá tó ìlà àti ìgbìmọ̀ mìíràn ní àyà ní wọ́n ṣe ìgbìmọ̀. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah. وعلى آله وأصحابه وبعد ọpẹ́ni fún Ọlọ́run ọba ìjọ Ọlọ́run ìgbẹrẹ kó máa bá anabiwa Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam àwọn aráàlú rẹ̀ wọ́n bá wa kẹ́ wọn àti àwọn sábẹ́ rẹ̀ bákan náà àti gbogbo olùtẹ̀lé ìlànà rẹ̀ pẹ̀lú dáadáa tó ti sílẹ̀ títí tó fi di ọjọ́ àlùfíàmù gbogbo àtàjẹ́ òsì ọlọ́ ẹni tó jẹ́ mọ̀ọ́tẹ́kì ẹ̀ńtọ́fẹ́sẹ̀ ẹ̀ǹtìká fọlọ́wọn ọba ìdíjọ́lá ìgbà wo òun náà ni yọ wọlé dípò ìdájà kú rẹ̀ ọ̀rọ̀ méjì òun náà lọ́wọ́ lọ́dọ̀ àwọn tó ti kú wọn jẹ́ olùmọ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ òun náà ni pé ńgbà tó bá ti fi òru ẹlẹ́ẹ̀kọkànlélógún ní òru ẹlẹ́ẹ̀kọkànlélógún wọ́n nígbà yẹn òun náà yẹn tọ́jẹ́ mọ̀ọ́dákébó yọ wọlé sí ibi tá à ń pè ní mọ̀ọ́dájà kú rẹ̀ èyí tí wọ́n sọ ni yí nígbà tá a bá ti rí ogúnjọ́ báyìí ogúnjọ́ ó ti dé báyìí nígbà tí ó fi ń kú dẹ̀dẹ̀ pé mọ́gírìbì ń tó ẹ̀tọ́ fẹ́ wọ ìmọ̀ ẹ̀dákàkù rẹ̀ yóò ti palẹ̀ ẹrù rẹ̀ mọ́ yọ wọlé sí yọ wọlé sí ibi ìmọ̀ ẹ̀dákàkù rẹ̀ yìí nígbà tí òòrù ẹlẹ́ẹ̀kọ̀kan lójúlógún yẹn ti kéde òòtán wọlé eléyìí lọ́rọ̀ àkọ́kọ́ táwọn olùmọ̀tọ́ bákan náà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tó ti ẹgbẹ́ ni pé méjèèjì wa òun náà ni pé ẹni tó mọ̀ọ́dẹ́kìfù yọ wọlé sí mọ̀ọ́dẹ́kìfù rẹ̀ nígbà tá a bá ti sọ láàtò sókòhì ẹlẹ́ẹ̀kọkànlélógún oṣù Ramadan tó ṣe pé hadithi ti ń bẹ lórí eléyìí náà bákan náà ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ wa sọ nípa eléyìí òun náà ní pé láti fi kó ẹ̀rí jọ papọ̀ tí òfin ní jẹ́ pé a máa wájú a máa wẹ̀yìn pé èwo la wá fẹ́ ṣe nínú rẹ̀ wọ́n ní anabi sallallahu alayhi wa ala alihi wa

òun náà ní eléyìí fún wa kí ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá kọ́dà kó ṣe àánúfẹ́mi àtẹnìkọ̀ kan wa gbogbo àti àjẹrúsìn ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá fi wọlé sí mọ̀ọ́dákàfọ̀ wa ìyẹn ibi tá a ti tẹ̀ ẹ̀dínkàfọ̀ ìwọlé sí àyè yìí pẹ̀lú àníyàn wípé afẹ́tiwá sọmọ ni tí yẹn bá kan sọ pé àwọn èèyàn wọ bẹ̀ lèmi náà fi wọ bẹ̀ ìjọ wọn bá ti jáde lèmi náà jáde tí ò láníyàn fóun fi wá sọmọ sọ́dọ̀ ọlọ́run ìjọ ẹni àǹfààní ẹ̀dínkàfọ̀ sì ní lálẹ́ tó ṣe kíni o tó ṣe ẹ̀yìn tá tí ọlọ́run ọba ìrèké ọlákọ́dàmù kó ṣe àánú fún èmi àtẹnìkọ̀ọ̀kan wa bákan náà ká mọ̀ yí pé ayẹyẹ táàtì ṣe ẹ̀yìn ká wọ́n ń fẹ́ fún wa lọ́pọ̀lọpọ̀ tó bá jẹ́ pé àwọn àyè kan bẹ nínú àwọn màsáàjì wa tá a fẹ́ lò tọ́jà àwọn àyè tó pamọ́ táwọn èèyàn ti ní máa rí wa lọ́pọ̀lọpọ̀ wọn là fẹ́ kéèyàn máa sá sí wáyé bẹ́ẹ̀ tí òfin jẹ́ pé ẹni tí ọ̀yẹ́ kọ́kọ́rọ̀ yọ̀yàn lẹ́nu yọ máa fi ọ̀rọ̀ yọ̀yàn lẹ́nu pàápàá jùlọ tẹ́lu ìbá ti ríyàn bí i àtìbí lágbájá wà ní tẹ́lu mi bá ti béèrè báyìí ni ẹ lọ wò mí báyìí ṣùgbọ́n bàtẹ́ ni ẹ bá ti wá tó wọ̀ tó wọ̀ tí ò rẹ́ni kankan bẹ̀ onímọ̀ kò ti ní ààyè kan tọ́jẹ́ kọ́lọ́fín kan síbi ẹni bẹ́ẹ̀ ni o tó ti wà tọ́ba nínú ààyè bẹ́ẹ̀ yẹn nínú àwọn táàgì wọn lọ́mọ dà púpọ̀ kéèyàn ọmọ ṣe kí ni o ọ̀pọ̀ àràmọ́ nígbà tí ààyè àsìkò tọ́ba fẹ́ ti sọ láti bá tó yóò ṣe ni o yóò máa bọ́ta nínú àwọn ààyè wọ̀nyí àwọn tẹ́tà fẹ́ ṣe ní mọ̀ọ́dágàpọ̀ wa àkọ́kọ́ lọ́pọ̀lọpọ̀ ni pé a ní láti tún ṣe àlékún àkólé kan fáwọn sọ̀láàtù wa dáadáa pàápàá jùlọ àwọn sọ̀láàtù yìí àní máa fi ráre àní máa fi ráre bá a ti ń bẹ mọ́sálásí tó ẹlòmíì bẹ tó ti gbé wà mọ́sálásí tó ti bẹ́ẹ̀ sẹ́ pé sọ̀láàtù yóò tún máa ráre ó lè jẹ́ pé nígbà sọ̀láàtù bá ń tó bọ̀ nínú kọ̀rọ̀ tó wà ìgbà yẹn ni ó wà fowó sí i kò gbọ́dọ̀ jẹ́ pé yóò máa fi sọ̀láàtù ráre lásìkò rẹ̀ rárá o ó mójútó dáadáa sí i bákan náà gbogbo àwọn ìrántí ọlọ́wọ́n ọba ìrìnkì ọlá tá a máa ń ti yọ ọmọ ìrántí ọlọ́wọ́n ọba ìrìnkì ọlá lọ́pọ̀lọpọ̀ yọ ọmọ tẹ̀sí láwọ́tò Kùránì lọ́pọ̀lọpọ̀ bákan náà irú ẹni bẹ́ẹ̀ yọ tún máa fi ọlọ́wọ́n ọba ìrìnkì ọlá lọ́pọ̀lọpọ̀ ìgbésí ayé rẹ̀ kò ní yẹ kò ní gbò kó o níbi ìjọsìn kan sí kejì bí bá ti ń parí ìjọsìn kan torí pé òun fẹ́ kó sùn pẹ̀lú kan báyìí yóò tún máa kó sínú omi tọ́ba tún ti ń sèmi torí pé ó ti fẹ́ máa lòun báyìí yóò tún máa kó sínú omi yàtọ̀ sáwọn àsìkò díẹ̀ tó náà lè fi sinmi nítorí pé oníkálukú náà ló lẹ́tọ̀ọ́ rẹ̀ tá láti fún un bá a bá ṣe wàhálà títí a tún ẹ̀mí wa a tún fún ní ìsinmi nípa yìí pé ṣe kí ni òkú ní òsì nìyẹn pàápàá jùlọ nínú àwọn àsìkò wa tá a wá gbọ́dọ̀ òun náà ni àsìkò òru tá a fi tá a fi torí ẹ̀ wà nínú mọ́sálásí láti ṣe ẹ̀sìnká fún ọ̀nà ọ̀bà ìrèké ọ̀la torí pé òru òun náà ni tá à ń wá púpọ̀ jù nínú rẹ̀ òru tá a ti wá òru tuntun náà ni ìgbà tí ó bọ̀ sí ìgbà tí ó jẹ́ kò sẹ́ni kankan tó mọ̀ torí ẹ òru yìí ọwọ agbọdọ jẹ ti èyí ọmọ wa ti tẹlé lọ́pọ̀lọpọ̀ ìtẹlẹ yẹn tó bá wà ní mọrọ jákàfò yọ pọ láti lo òru rẹ láti fi máa ṣe ìjọ ti fún ọ náà bá ti ọlá rẹ ga jùlọ irú ẹni tó bá wà ní mọrọ jákàfò báyìí ọ̀rọ̀ ọrùn fúnru wọn wọn bá pé méjì mẹ́ta mẹ́rin tàbí jù bẹ́ẹ̀ lọ kọjá pé rutàrọ wíhìn wọn kí wọn sọ kí wọn sì lọ lára di inú òru wọn láǹfààní àti ní o láti dé nínú òru yàtọ̀ sí alẹ́ ṣùgbọ́n ká pé wọn ọba pọ̀ tàbí pé wọn ọ̀láǹfààní bẹ́ẹ̀ tó taburú kẹ́ni ẹ kó ṣe kí ni o kó ṣe ní alẹ́ ọba jẹ́ pé yọ yọ ṣe pẹ̀lú àwọn tó ti fún wọn jẹjẹ máa láti fi ṣe pẹ̀lú wọn. so asa nfẹ́ kọjá pé òru wa a ní lò ṣeré a ní máa fi ṣàwádà a ní fi ṣe yẹ̀yẹ́ kò ní jẹ́ pé a máa fi ṣe gbogbo àwọn tọ́lọ́ ọba ìlẹ̀kẹ́ ọlọ́ọ̀fẹ́. bákan náà àìsí ìkẹgbẹ́ lọ sí àìsíká ẹ jẹ́ káwa èmi àtìyàn àtìyàn àtìyàn àtìyàn kájọ máa máa ti lọ sí ibẹ̀ tọ́lọ̀ ń bá ní kájọ pàdé kò sábúrò torí ìmọ̀ kẹgbẹ́ lọ́ngbà míì nǹkan dájú tọ́pọ̀ ni pé a fẹ́ máa rí àwọn ọ̀rọ̀ kan tí ọ̀yẹ a fẹ́ máa rí sọ a sì tó fẹ́ máa ṣe àwọn nǹkan kankan tí ọ̀yẹ ká máa ṣe ní jàmáà a fẹ́ máa ṣe torí lọ́pọ̀lọpọ̀ láwùjọ lónìí gbogbo àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan níṣẹ́ ni ó ti wò pé àfihàn báyìí lórúkọ ẹgbẹ́ ìfẹ̀yìn báyìí ní kẹ lọ sí mọ́tàlásí báyìí èyí báyìí ní kẹ lọ sí báyìí tẹ́ pé àzùkárù jàmáà yìí wọ́n máa ṣe zikiru jama'i wọ́n máa ṣe azikaru wọn lápapọ̀ ìpele òní bàmú sí ìlànà nẹ́dùn Muhammad sallallahu alaihi wasallam kódà ẹ máa ní lọ́dọ̀ àwọn míì tó ti pé wọ́n jẹ́ ẹlẹ́gbẹ́bẹ́ tó ti pé tí wọ́n bá dé mọ̀ọ́dáká fún wọn tí wọ́n bá pọ̀ lọ wọ́n tún máa ṣeré ìdárayá ṣé o ti da aago mẹ́jọ ti gbẹ̀ já bọ́ta o já ti eré ìdárayá ọya ọrùn ọwọ́ ẹlẹ́mẹ̀wàá yí ọya yí ọrùn rẹ lẹ́mẹ̀wàá ọya sunlẹ̀ kágorí ẹ̀ kọjá gbogbo ilé wọn ọ̀rẹ́ wa o kí n ṣẹlẹ̀ dáadáa táàrin táwọn yẹn ṣe kí ni o wọ́n ṣe ní mọ̀ọ́tàkà fún wọn aláti sọ́ra. bákan náà gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí tá a lọ ṣe ìjìkáàb dáàmà pé ní òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ní tá a lọ ṣe òun náà nípa lọ ṣèjọ́ sí nípa lọ rántí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá níbẹ̀ gbogbo tí ó di wa lọ́wọ́ aláti fún àwọn ìdí lọ́jọ́ ìkòrí yóò gbé yàn jáde àgbọ̀dọ̀ jáde bẹ̀ àyàfi bá lọ sàlùwàlà àná bí àbùkátà bá fẹ́ tọ̀ àfẹ́ yàgbẹ́ tí ì bá ti bẹ́ẹ̀ ká máa dún ní máyì tàbí ṣe ẹ̀ ìkáàfù tó wọ́n fẹ́ ká dún ní mà. tàbí bẹ́ẹ̀ kọ́ ẹni tó jẹ́ mọ̀ ẹ̀jẹ̀kìfù ní bẹ ní àyè títí ti ìkáàfù rẹ̀ kò ní ẹnìkan tó ti ń gbé ó lè ó lè dánú oúnjẹ fún kò sì máa ná oúnjẹ dá àtúkọ́jẹ́ pé kọ́ bọ́ọ̀tà kọ́ lọ ra oúnjẹ tí ó jẹ bóyá ní ìbínú tàbí nígbà tí ọba ti àsìkò sàhóòrò tòótọ́ ẹ pé bùkátà yìí náà lọ fẹ́ gbé bọ́ọ̀dà àwọn sọ pé kò sí kíni o kò sí àmọ́ a a yàtọ̀ sí pé nínú òfin ẹ̀sìn ọlọ́run a wà ní ẹ̀fìn wọn wa wa ìyẹn ìyàwó wa ó wá láǹfààní láti wá bẹ̀ wá kan lọ́fẹ́ fi tó wa létí bẹ́ẹ̀ kò wa nínú òfin ẹ̀sìn ọlọ́run kò sábúrú láti pé ká sin ìyàwó wa yẹn bọ́ọ̀dà nínú òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́jọ́ la a sì fẹ́ lọ́pọ̀lọpọ̀ tí yẹn bá lè jẹ́ gbàtọ́wọ́ pa tẹ́tẹ́ náà ṣe kí ni o kò sì pa yẹn ni pé tó jẹ́ bí ọwọ́ alẹ́ ìsàbúrú kì í sàbúrú tó bá wá lọ́sàn-án o ṣùgbọ́n a kọjá pé bí ọwọ́ alẹ́ yẹn ìsàbúrú bẹ̀ nínú òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́jọ́ la gẹ́gẹ́ bó jẹ́ pé anẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam náà ṣe ìdíkà tí ìyàwó àtọ̀fẹ́ ìyàlọ́ bí anẹ́bí sallallahu alayhi wa sallam ọlọbẹwò tí a ní sọlọ ti sì yà wà sọfíyà ó sì wọn bọ síta ànábi sì wọn bọ síta àwọn èèyàn kọjá lọ lára ànábi sọlọ náà méjì ìrìn wọn wá yá gán nígbà tí wọn kọjá lára ànábi wọn rí fún ànábi ni wọn sì rí pé ẹlẹ́yà kan dúró sí wọn wá jẹ́ kí rìn wọn yá ànábi sọlọ láti sọlọ ni ẹ wá ẹ wá ẹ wá ẹ méjèèjì tẹ̀ lọ ẹ rí sọfíyà lọ wà pẹ̀lú mi o subhanallah ilé òjíṣẹ́ ọlọ́run mímọ́ fọlọ́run bá o ah, táwa lè máa kẹ́kí sí ànábi bí i àkẹ́kí sí ni àrárá ah, ìgbà ẹgbẹ́ fèsì ni ṣùgbọ́n inna shaytana yajri min ibn adam majra dam ṣètọ́nù máa ń kọjá lára ọmọ èèyàn bí ẹ̀jẹ̀ ṣe ń kọjá nínú iṣan ní gbogbo ìgbà ní ṣètọ́nù kọjá ìyẹn ni kò ṣeé ṣe ẹlòmíì ni máa béèrè pé sẹ́ẹ̀ bá wa gúrú ànábì ah ará ànábì lára mọ́ṣáláṣí pẹ̀lú ẹlẹ́yà kan ẹ̀rí pẹ̀lú ah, ti wá ṣe kí ni o yóò ti wá dé ànábì níyàwó mi ní bẹ pẹ̀lú mi sàlàyé fáwọn yẹn kò burú. bákan náà kápé masjid tá a ti fẹ́ ṣe ẹ̀ǹtìká ńlọ́ba jẹ́ pé mọ́sálásí yẹn ń ṣe lọ́lẹ̀mọ́ ilé wa ara ẹ̀ lẹ̀mọ́ ilé wa sọyẹ́ pé tá a bá sí wíńdò báyìí ó túmọ̀ kọjá pé yàrá wa ni a máa wò ọ̀sá burú mẹ́ o kẹ́ni tọ́jú ìyàwó wa náà ká na orí sí láti inú mọ́sálásí kọ́ bá a fọrùn wa ọ̀sá burú kọ́ bọ̀ fọrùn ẹ̀ kọ́ bọ̀ tọ́jú ẹ̀ dáadáa gẹ́gẹ́ bó ti yẹ pé ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nígbà tó wà ní ìtìkáfù rẹ̀ ìtìlá nàbí ọ̀nà rí sí ìyàwó Àìṣà radiyallahu ta'ala anha nínú yàrá ìyàwó Àìṣà òsè kìnìún yóò ti bá nàbí sọ̀tọ́lá yóò bá fọ irun rẹ̀ tí yóò bá ti ọlọ irun rẹ̀ sínú yóò ti kìnìún tó wù ú dáadáa. mi ni pé kátọ́jú òun náà kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìtìkáfù adáni pé eh, bọ́yá láì ṣe pé bùkátà kan tó ní ìtumọ̀ tó fi ẹ̀jẹ̀ ọlọ́ngbà wọlé ló gbé jáde irú ẹni bẹ́ẹ̀ tó bá pa tí ọba pa ti padà wọlé yóò ṣẹ̀ṣẹ̀ tó fún àníyàn ìkíká kò ṣe kílẹ̀ o láti fún nínú. àwọn dáa pé bùkátà kí máa ń gbéyàn jáde gẹ́gẹ́ bí àwọn tá a ti sọ yẹn ni ìtàbùrú bẹ́ẹ̀ ló fi ẹ̀sìn ọlọ́run pé bá a ṣe jáde yẹn a ṣe kìnìyàn á wọlé tó ti jẹ́ pé bí a ṣe ń bá ìkíká fún wa lọ a ṣe kìnìyàn á máa bá a lọ bẹ́ẹ̀ nínú òfin ẹ̀sìn ọlọ́run mọ̀ọ́jẹ́kì ìgbà wo òun náà ni yóò jáde nínú ìtìkáàfù rẹ̀ tó méjì náà lọ̀rọ̀ tó pé mi tọ̀ níbẹ̀ lẹ́nu àwọn olùmọ̀tọ́ sọ pé ní kété tí alẹ́ bá ti dé alẹ́ ọdún ti dé wọ́n kéde pé wọ́n rí oṣù oṣù Ṣawwal wọ́n kéde pé wọ́n rí tó nígbà yẹn wọ́n ní ìtìkáàfù pé kí ni o kò ti parí pé mọ̀ọ́jẹ́kì o lè kó ẹrù rẹ̀ ní mọ̀ọ́jẹ́kàfù tó a sì rí nínú àwọn olùmọ̀tọ́ sọ pé rárá tó kọ́ ẹ kájé kó di òwúrọ̀ kódà afẹ́ púpọ̀ tọ́ba lè ṣe kíni o tọ́ba lè gba mọ̀ọ́dákàpọ̀ rẹ̀ lọ sí mùsọ́lá láti lọ sí sọ́lá tó àlẹ́yìn ìlú rẹ̀ ní mùsọ́lá láti mọ̀ọ́dákàpọ̀ rẹ̀ tó a bí ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ ọlá ni kọ́lọ́wọ́n ọba kọ́dà kókó ti àánú tẹ̀lé àtẹnìkọ̀ọ̀kan wa ìjọsìn lílé ìtọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ ọlá tó ń fẹ́ kéde àtẹnìkọ̀ọ̀kan wa káṣe tẹ́gbẹ́ láti pàṣẹ àlẹ́lú àwọn Muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun náà lágbèrè ìjà mẹ́ta ọ̀la ìṣọ́lá ti tó tẹ́lẹ̀ yìí bó tilẹ̀ jẹ́ fáwọn olùmọ̀ wọ́n sọ nínú ọ̀rọ̀ tí wọ́n wípé àfẹ́ rí hadith ẹ̀yọ kan báyìí tó lálàáfíà tó gbádùn tó sọ nípa ọlá kan lókì tó wà fún ìdíkà dùpá àríkánẹ́lì sọ̀rọ̀lá àṣọlá ṣe kí ni o kò sí lọ. wọ́n ní gbogbo àwọn àwọn àhàdíì táwọn èlé máa mú wá nípa ọlá tó wà fún àwọn àhàdíì tó lẹ́yìn ṣùgbọ́n wọn ló tó wa wípé a ní kí ànẹ́bí sọlọ láàrin sọlọ ṣe kí ni o o ṣe tó sì dùn ní mọ púpọ̀ nínú gbèsè ayé rẹ̀ tọ́yẹ pé bá ànẹ́bí ṣe ṣe àwọn sàábé ṣe àwọn ìyàwó ànẹ́bí ṣe wọ́n tún ṣe lẹ́yìn ànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam torí kó ṣe ṣe ń tá a fi sọ eléyìí onípa alẹ́ rí kẹ́lòmí ọ̀sọ̀ fún wa pé ẹ àyìnká fọ̀ǹgà tẹ̀ ń sọ ó lè máa sọ fẹ́lòmí níta pé ṣèlú kò sí ọlá kan tó wá látọ̀dà ní sùtúlà nípa rẹ̀ tí wàá ní wàhálà yín pẹ̀lú ṣíṣe rẹ̀ ó ti tó wa pé àlejò tó sọlá ṣe kéde o kò sí torí pé lọ́wọ́ ọba ìdíkẹ́ látọ̀ fún wa pé laqad kana lakum fi rasulillahi uswatun hasanah liman kana yarju Allaha wal ní bẹ́ẹ̀ fún máa kọ́ tẹ̀lé rè fún gbogbo ẹni yóò ṣe bá ara san ọlọ́run àtijọ́ ìkànnì ọlọ́run ọba fún wa sọ pé wala máa wọn nígbà tẹ́yìn bá jẹ́ tẹ́ǹsì ẹ̀dìká nínú àwọn mọ́sálásí. kì í ṣe báwọn olùmọ̀ ń sọ pé kò sẹ́yìn kíkà bò ṣùgbọ́n ọlá tó wà fún ni wọ́n sọ pé kò sí ẹ̀rí kan tí ọlá láàbíà gbòógì fún nínú àwọn àhàdìkà nínú àwọn Muhammadu sallallahu alayhi wa sallam àbí ọlọ́wọ́n bá nínú ọlá rẹ̀ àtàgbára rẹ̀ àti ògùn rẹ̀ kọ́lọ̀ kọ́dà fún sí ọ̀run tẹ́lẹ̀ àtẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wa gbogbo àwọn ìjọsìn táǹtì nínú sọ̀rọ̀mọ́dọ́nà lọ́dà kò yóò fún máa já sí rọ̀rùn fún wa ní títì nígbà tí mẹ́wàá ìgbẹ̀yìn náà bá tún wáá dé ọlọ́dàkùn tó ṣe wálẹ̀ tó tún sẹ́rọ̀ fún ìjọsìn lọ́kọ̀lọ́kọ̀ ọlọ́dàkùn abẹ́ o orí tá à ní sẹ́nu oṣù yìí ọlọ́dàkùn já máa bá lọ gbére bẹ́ẹ̀ ni o gbogbo àwọn aburú tá a ti pàtì nínú rẹ̀ ọlọ́dàkùn ọjà padà síbẹ̀ mọ́ ọlọ́dàkùn abẹ́ ọ ìrọ̀rùn ìrọ̀rùn àtàkùn ṣe tèmi àtẹnìkọ̀ kan wa àlékún àlàáfíà tá a fi máa sìn wọ́lọ́ ọlọ́dàkùn gbogbo ẹ̀ fún wa àlékún àrísìkì tá a fi sìn wọ́lọ́ ọlọ́dàkùn gbogbo ẹ̀ fún wa àlékún òmìnira tá a fi máa sìn wọ́lọ́ ọba sí gbogbo àwọn nǹkan tí ọjọ́ Ramadan ikú ọlọ́dàkù mọ́tẹ́ wálé tí ó tí ó mẹ́rí tí ó tẹ̀rì nínú pé kò ní ṣe dáadáa nínú rẹ̀ ọlọ́dàkù já mọ̀ sí dáadáa sí ni o ọlọ́dàkù gbogbo àwọn tí olórí tí ọ̀rọ̀ wa lọ́rùn púpọ̀ láti máa ṣe nínú rẹ̀ yóò tún rọ̀ wá ní púpọ̀ tí ọ̀rọ̀ wa lọ́rùn púpọ̀ láti máa ṣe lẹ́yìn oṣù Ramadan àti ọlọ́wọ́n ọba ilé kẹlá orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́dàkù balẹ̀ ṣàtúnṣe rẹ̀ o ládàkùn bá ní sàtúntò rẹ̀ àlékún rọrùn àlékún rọrùn adákùn ṣe wá fún wa lórílẹ̀‐èdè náà àwọn tó ń darí wa níjọba àpapọ̀ níjọba ìpínlẹ̀ níjọba ìbílẹ̀ nínú ìlú láwọn agbègbè kọ̀ọ̀kan bá ní kọ́ wọn máa ń sin ọlọ́run ọba ọlọ́dàkùn bá ní darí wọn gbogbo ibi tí dáadáa wà tó yẹ kí wọ́n ṣe ọlọ́dàkùn bá ní darí wọn síbẹ̀ fi àánú àwa tá a jẹ́ mẹ̀kúnnù ọlọ́dàkùn fi sí wọn lọ́kàn lọ bá ní fún wọn lálàáfíà gbogbo yòówù ibi ayé yòówù tínira náà wà bá ní mú kó lára wọn gbogbo àtọ́ bẹ́nu gbèkùn wọn lọ́wọ́ bá lọ lágbára láti bá ní tú wọn lọ́dà bá ní tú wọn lẹ̀ lọ́dà bá ní tú wọn lẹ̀ lọ́dà kan abẹ́ bá ní tú wọn lẹ̀ àwọn abínibí wa bá ní ṣe dáadáa fún wọn lọ́dà kan abẹ́ o alámọ̀rí ẹ̀mí atẹ́lẹ́kọ̀ọ́ kan mọ́jọ́ dàrú wọlé agbára ọlọ́wọ́lá ògbọ́dọ̀ rọ̀bánà àtìnà